Lénìí, a ó máa sọ̀rọ̀ nípa aṣọ àwọn olórí àlùfáà. Aṣọ àwọn olórí àlùfáà ó ṣe kókó torí pé Bíbélì ṣàlàyé rẹ̀ dáradára. A ó rí nínú Ẹ́ksódù orí kejìdínní ọgbọ̀n láti ẹsẹ̀ kìíní títí dé ìkẹtàléní ogójì torí pé Ọlọ́run dìídì fi ọwọ́ tó dára mú eléyìí a bá wo ẹsẹ̀ bíbélì ibi tí a sọ yẹ ọlọ́run dìídì fi ìtọ́ni àti ìlàkalẹ̀ sílẹ̀ tá a bá wọnú ẹ́sódù orí kejì dín ní ọgbọ̀n ẹsẹ̀ kìíní dé ìkẹtàléní ogójì ọlọ́run dìídì ṣàlàyé nípa aṣọ àwọn olórí àlùfáà eléyìí tí ó ń ṣe àtúnwò nípa ti Kristi tó jẹ́ aṣọ òdodo wa a ó wo ẹ́kísódù orí kejì dín ní ọgbọ̀n ẹsẹ̀ ìkẹta títí dé ìkẹfà a ò ní lè kà láti ẹsẹ̀ kìíní títí dé ìkejì dín ní àádọ́ta ẹ jẹ́ á kà á papọ̀ a ó kà á papọ̀ ẹ jẹ́ láti ẹsẹ̀ kẹta dé ìkẹfà ìwọ ó sì sọ fún gbogbo àwọn tí ó ṣe amòye àwọn ẹni tí mo fi ẹ̀mí ọgbọ́n kún kí wọn kí ó lè dá aṣọ Áárónì láti yà sí mímọ́ kí ó lè máa ṣe àlùfáà fún mi. Wọ̀nyí sì ni aṣọ tí wọn ó dá ìgbà àyà kan àti èwù ẹfọ́dì àti aṣọ ìgúnwà àti èwù àwọ̀tẹ́lẹ̀ ọlọ́nà fìlà àti ọ̀já àmùrè wọn ó sì dá aṣọ mímọ́ wọ̀nyí fún àwọn Áárónì arákùnrin rẹ̀ àti fún àwọn ọmọ rẹ̀ kí òun kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi wọn ó sì mú wúrà àti aṣọ aláró àti aṣọ ẹlùkù àti òdodo àti ọ̀gbọ́ wọn ó sì ṣe ẹ̀wù ẹfódì ti wúrà ti aṣọ aláró àti ẹlẹ́sẹ̀ àlùkò ní òdodo àti ọ̀gbọ́ olókùn wíwẹ́ iṣẹ́ ọlọ́nà èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. ní ẹsẹ̀ ìkẹta yìí àti ẹsẹ̀ ìkẹrin Ọlọ́run sí wípé títí di Ìparí ìkẹta, wípé ẹ ṣe aṣọ yìí kí àwọn wọ̀nyí kí ó lè máa ṣiṣẹ́ ìránṣẹ́ fún mi. Ó túmọ̀ sí wípé láìsí aṣọ yìí wọn ò lè ṣe iṣẹ́ ìránṣẹ́ níwájú Olúwa. Ẹsẹ̀ kẹrin wá wípé wípé kí wọ́n kí wọ́n lè ṣe iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí àlùfáà fún mi. Ó túmọ̀ wípé aṣọ yìí ó ṣe kókó fún iṣẹ́ ìránṣẹ́ níwájú Olúwa mo gbàdúrà wípé kí ìwọ àti èmi kí a lè ní aṣọ yìí kí a lè gbé aṣọ yìí wọ̀ títí ìgbé ayé wa pẹ̀lú nínú ìgbé ayé ìgbàgbọ́ wa káwa kó lè jẹ́ ẹni tí ó yẹ níwájú olúwa ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ tá a bá rò nípa aṣọ yìí kí la rò pé ó túmọ̀ sí ṣùgbọ́n ká tó rò nípa aṣọ olórí àlùfáà yìí a fẹ́ fi yé wa ọ̀pọ̀lọpọ̀ irú aṣọ tó wà nínú bíbélì tí ó ní kan ṣe pẹ̀lú iṣẹ́ ìràpadà tí ọlọ́run ti ṣe láti àtètèkọ́ṣe àkọ́kọ́ a rí aṣọ ádámù genesis orí kẹta ẹsẹ̀ kọkànléníogún nígbà tí ádámù ṣẹ̀ tán a rí wípé nígbà tí wọ́n sọ ògo ọlọ́run nù ádámù àti ìyàwó rẹ̀ wọ́n á lọ fi ewé igi ọ̀pọ̀tọ́ wọ́n fi ṣe aṣọ fún ara wọn ṣùgbọ́n a rí pé ọlọ́run ṣe aṣọ mìíràn fún wọn tó ní kan ṣe pẹ̀lú àwọ̀ ẹran. Àwọ̀ ẹran yìí ká tó lè rí i ó ní láti jẹ́ wípé a ó fi ẹran rúbọ eléyìí sì ń sọ nípa iṣẹ́ ìràpadà tí rúbọ tí Kristi ṣe fún wa ní irú àkókò oore ọ̀fẹ́. Àwa rí wípé Ọlọ́run wa fi aṣọ bò wọ́n nípa lílo àwọ̀ ẹran láti fi ṣe aṣọ tí ó dára fún wọn ọlọ́run fi ṣe ààbò fún wọn torí ọlọ́run ò fẹ́ kí wọ́n wà ní ìhòòhò eléyìí jẹ́ ìrúbọ tabadẹ̀ ń sọ nípa ìrúbọ ó túmọ̀ sí wípé a bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ mi fi ẹ̀jẹ̀ bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ aṣọ mìíràn tá a ti lè rí ni a rí aṣọ Jósẹ́fù aṣọ aláràbarà ẹ rí pé bàbá rẹ̀ Jákọ́bù ló fún ní aṣọ aláràbarà yìí láti fi hàn wípé ọmọ ọkùnrin tí òun yàn ni tí yóò mú ìlérí Ọlọ́run ṣẹ nípa iṣẹ́ ìràpadà arígbàsọ yìí àfàáyà a sì fi ẹ̀jẹ̀ kún ó ń sọ nípa ti Jésù ẹni tí a ó fàya tí a ó fi ṣèrúbọ a ó ti wo aṣọ ìlà aṣọ èlíjà tí tí Èlíṣà tí ó lò tí ó fi mú kí omi Jọ́dánì kó já sí méjì ó ń sọ nípa aṣọ agbára a sì rí i pé gẹ́gẹ́ bí aṣọ ti Jésù tí obìnrin oníṣẹ̀jẹ̀ fi ọwọ́ tẹ̀ tẹ́ sí aṣọ náà tí ó sì mú ìwòsàn wá fún un Èyí ni aṣọ agbára. Aṣọ ìwòsàn. A rí nínú ìwé Mátì orí kẹsàn-án. Bẹ́ẹ̀ ni a lè rí irú méjì aṣọ méjì ti Jésù gẹ́gẹ́ bí a ti nínú ìwé Jòhánù orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkẹtàléníogún sí ìkẹrìnléníogún. Ó ní aṣọ tìta ó sì ní aṣọ tinú. A rí wípé gbogbo aṣọ méjì tí Jésù wọ̀ òun náà ni afàyàmọ́ lára aṣọ àkọ́kọ́ afáyọ sí ọ̀nà mẹ́rin a sì mú lọ sí ọ̀nà mẹ́rin ó túmọ̀ sí ìrere mẹ́rin èyí tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run tí a mú kàn tá a mú tàn kálẹ̀ káàkiri gbogbo àgbáyé a wá rí aṣọ tí ó wọ̀ sínú òun tí ó jẹ́ aṣọ ti inú tí ó ṣe ọ̀rọ̀ Ọlọ́run gangan tí í ṣe òun gan tí a tí ó pín sí ọ̀nà mẹ́rin ó dàbí odò tó ń wà nínú ọgbà Édẹ́nì tó ń sàn tó ń sàn sí orísun ọ̀nà mẹ́rin Jésù ni ọ̀rọ̀ Ọlọ́run tó ń jáde wá sí gbogbo orígun mẹ́rin àgbáyé àwọn aṣọ yìí ó túmọ̀ aṣọ ó túmọ̀ sí iṣẹ́ ìrúbọ ìdábòbò ti Kristi tí ó fi ń sọ nípa iṣẹ́ ìwòsàn àti tí ó dáàbòbò wa ó dá orí aṣọ yìí ni ó dáàbòbò gbogbo ayé nínú ìwé ìfihàn a rí aṣọ yìí tí àwọn ọmọ Ọlọ́run wọ̀ aṣọ òdodo Ọlọ́run ó jẹ́ aṣọ ìgbọ̀wọ́ òdodo tí a gbé wọ̀ a rí pé aṣọ àwọn olórí àlùfáà yìí ọlọ́run fún ara ẹ̀ ó dìídì sọ bó ṣe fẹ́ rí àti ìdí tí ó fi ń ṣe kì í ṣe bí a ṣe rò ó ni aṣọ yìí ṣe rí o ṣùgbọ́n bí ọlọ́run ṣe fẹ́ àti ìdí pàtàkì tí ó fi ṣe gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé ìfihàn a rí aṣọ eléṣe dáradára tó dára tó a fi ń wé iṣẹ́ òdodo àwọn àyànfẹ́. ó túmọ̀ sí ìgbà tá a bá ń gbé aṣọ wọ̀ ó ń sọ nípa iṣẹ́ ọwọ́ wa iṣẹ́ ọwọ́ wa tí à ń ṣe ìgbé ayé wa àti ìhùwàsí wa tá a bá sọ wípé a gbé aṣọ àlùfáà wọ̀ ó túmọ̀ wípé à ń ṣe ìṣe àlùfáà à ń ṣe iṣẹ́ àlùfáà ó túmọ̀ sí pé à ń gbé aṣọ wọ̀ nípa ìgbé ayé wa bí a ṣe ń gbé ìgbé ayé wa ìwàsí wa. aṣọ yìí a ṣe ní ọ̀nà tí Ọlọ́run ṣe fẹ́ fún ìfẹ́ rẹ̀ láti mú ìfẹ́ rẹ̀ ṣẹ fún àwọn olórí àlùfáà. báyìí náà ni ṣe túmọ̀ sí wa wípé ayé wa ó gbọ́dọ̀ máa fi ìṣe àti iṣẹ́ ti Ọlọ́run hàn kì í ṣe wípé bí ó ṣe wù wá bí kò ṣe pé bí Ọlọ́run ṣe fẹ́ kí ayé wa kí ó lè máa rí bẹ́ẹ̀ èyí ni yóò ran ọ̀nà tí a fi ṣe ohunkóhun nínú ayé wa ẹ já àwọn ẹsẹ̀ bíbélì tá ò máa wò léléyìí ẹ já gẹ́gẹ́ bí ẹni yìí bí àwòrán olórí àlùfáà a fẹ́ kí gbogbo rẹ̀ kó jẹ́ kodoro láì ṣe pé a fi nǹkan sí lábẹ́ torí àwọn ọmọ kékeré a lè fi gbogbo rẹ̀ ní òò torí pé a rí àwọn ọmọdé àti ọ̀pọ̀lọpọ̀ tí yóò máa kó má bàa máa ní ìtumọ̀ mìíràn a wá rí wípé eléyìí tí ó kọ́kọ́ ni aṣọ àwọ̀tẹ́lẹ̀ aṣọ àwọ̀tẹ́lẹ̀ eléyìí ni aṣọ tá a nílò tí ó wọ̀ láti bo àwọn àgọ́ ara rẹ̀. Eléyìí jẹ́ àwọn aṣọ láti bo ìhòòhò ara aṣọ àwọ̀tẹ́lẹ̀. Eléyìí wípé ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ olórí àlùfáà yóò jẹ́ ẹni tí ó lè yẹ níwájú Olúwa ohun tí ohun kókó tí ó yẹ láti ṣe láti wọ aṣọ àwọ̀tẹ́lẹ̀ láti bo ìhòòhò wa mọ́lẹ̀ ohun tí a nílò láti ṣe nígbà tí a bá wá sí ọ̀dọ̀ Kristi ni wípé ẹ̀ṣẹ̀ wa àti ìtìjú wa a gbọ́dọ̀ fọ́nù kúrò nípa ẹ̀jẹ̀ Jésù eléyìí ó ń sọ nípa ìgbésẹ̀ àkọ́kọ́ wa ìrònúpìwàdà láti wá sí ọ̀dọ̀ sọ Kristi láti nílò ẹ̀jẹ̀ Jésù láti fi bọ gbogbo ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí a ti kọ́ nínú Ẹ́sódù orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìléní ogójì wípé yóò wọ aṣọ àwọ̀tẹ́lẹ̀ yìí tí yóò bo gbogbo ara rẹ̀ títí dé ẹsẹ̀ rẹ̀ a rí i wípé ìránṣẹ́ ọlọ́run Andrew Park ó sọ nípa àwọn nǹkan wọn dáadáa nínú ìwé Deuteronomy Exodus láti sọ pàtàkì gbogbo àwọn nǹkan wọ̀nyí. a rí i pé Ádámù àti Éfà ojú tì wọ́n nígbà tí wọ́n ṣẹ̀ sí ọlọ́run. Jésù àwa bọ́ aṣọ kúrò lára ẹ̀ láti bo gbogbo ìtìjú àti ìhòòhò wa. tẹ́ bá rí i a bá rí ìwo igi àgbélébù yìí gẹ́gẹ́ bí ohun tí a ti fi hàn tá a ti fi ṣe ẹbọ fún bíbo ojú ìtìjú wa àti ìhòòhò wa tábà wò níwò ìsíkẹ́lì orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹtàléníogún báyìí náà ò ti rí aṣọ ògbó yìí ẹ̀rí ṣe wọ̀ ní aṣọ ògbó eléyìí ni yóò jẹ́ aṣọ tí aṣọ tí ò gbó aṣọ ẹlẹ́ṣẹ̀ àlùkò tí ó ń dán tí a ó wọ̀ bólẹ̀ jẹ́ wípé a ti fi ẹ̀ṣẹ̀ àti ìtìjú bò wá ṣùgbọ́n nítorí pé a ti wá sọ̀dọ̀ Kristi a wá fi ẹ̀ṣẹ̀ aṣọ ẹlẹ́ṣẹ̀ àlùkò tí ó ń dán bò wá torí pé a ti wá sí ọ̀dọ̀ Kristi gbogbo ara wa a ó wá fi aṣọ òdodo rẹ̀ bò wá eléyìí ni iṣẹ́ òdodo tí a ṣe lẹ́yìn ìgbà tí a ti wá sí ọ̀dọ̀ Kristi tí a ti gbà gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìwọ àti èmi a kò lè jẹ́ olódodo ní ipa tiwa bí kò ṣe nípa ẹ̀jẹ̀ Kristi ó nípa oore ọ̀fẹ́ àti ìdáríjì Kristi ni ìwọ àti èmi a lè fi lè jẹ́ mímọ́ ṣùgbọ́n nígbà tí a bá sá kúrò níbi tí ẹ̀jẹ̀ Jésù wà fún wa bóyá nípa wákàtí kan tàbí gbé ayé kan tá a wá fi ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ báwo ni yóò ṣe rí. nítorí ìdí èyí a nílò láti máa wá sí ibi àgbélébù láti wípé kí a fi ẹ̀jẹ̀ yìí máa wẹ̀ wá ká lè máa mọ́ àwọn ọ̀rẹ́ mi kan àti èmi kan nígbà èmi náà nígbà kan rí la máa ń sọ wípé ìdíwọ́ la fi nílò láti máa máa wẹ̀ ní àṣálẹ́ ní gbogbo ìgbà tá a bá ti wọnú ilé mo wá wípé a tó nílò ká máa wẹ̀ lálálẹ́ ní ṣebí a tún máa wẹ̀ ní àárọ̀ ọjọ́ kejì. bó lè jẹ́ wípé ó lè rẹ̀ wá síbẹ̀síbẹ̀ a gbọ́dọ̀ a máa wẹ̀ ní alalẹ́ tá a bá ti lọ tá a bá ti dé torí pé a rí ìdí rẹ̀ láti fọ gbogbo àwọn ìdọ̀tí tá a lè fi ara kó torí pé a mọ̀ wípé ara wa ti làágùn a nílò láti máa fọ ara wa mọ́. eléyìí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ìgbé ayé wa nípa ìrònúpìwàdà láti máa ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run kí ó lè máa fọ̀ wá mọ́ kúrò ní gbogbo àwọn àìṣedédé wa. A nílò láti máa tẹ̀síwájú láti máa gbé aṣọ òdodo yìí wọ̀. Aṣọ òdodo yìí túmọ̀ sí aṣọ ìrònúpìwàdà láti wípé kí a lè máa fọ aṣọ wa mọ́ ká lè wọ aṣọ míì tí Ọlọ́run fẹ́ gbé wọ̀ wá gẹ́gẹ́ bí ẹti inú àìsáyà orí kẹrìnléní ọgọ́ta ẹsẹ̀ kẹfà pé gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin òdodo tiwa ó dàbí aṣọ ẹlẹ́gbin a nílò láti gba aṣọ Kristi wọ̀ tá a ti gbé wọ̀ kì í ṣe ti òdodo wa ṣùgbọ́n òdodo tirẹ̀ nínú ìwé Róòmù orí kẹtàlá ẹsẹ̀ kẹrìnlá ó ní kí ẹ gbé Kristi Olúwa wa wọ̀ kí ẹ má sì pèsè fún iṣẹ́ ti ara mọ́ a ó ti nínú ìwé róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ogún ìwé kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n eléyìí la wá rí aṣọ ìgbàyà la wá rí ẹ̀ la wá rí ìgbàyà òdodo a lè pè ní ìgbàyà a rí wípé lẹ́yìn ìgbà tí a ti wá aṣọ àgbọ̀ yìí tó bo aṣọ ọ̀gbọ̀ yìí tó bo ara wa mọ́lẹ̀ a nílò ìgbàyà òun ò ní jẹ́ kí aṣọ tí a wọ̀ yìí kí kí ó máa lọ bákan bákan lára ṣùgbọ́n yóò lè jẹ́ kó dúró dáadáa lára ní àwọn ọ̀nà tó yẹ pé a ó fi lè ṣe àwọn kan míì tí Ọlọ́run fẹ́ ní ká ṣe. òun la pè ní ìgbàyà bíi ó dàbí àmùrè ká kúkú pè é ní àmùrè. èyí ni àmùrè yìí òun ni a ó dè mọ́ra. tí yóò jẹ́ kí a lè máa ṣe bí ṣe tọ́ gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run. a lè pè ní àwọn àjẹmọ́nú ti ọ̀run wá tàbí àwọn ohun tí a nílò láti ọ̀run wá láti gbé kí a lè gbé ìgbé ayé ìwà mímọ́ gẹ́gẹ́ bí àyànfẹ́ a lè sọ nípa agbá oore ọ̀fẹ́ a lè sọ nípa ìwà mímọ́ ẹ̀jẹ̀ Jésù ọ̀rọ̀ Ọlọ́run tí ó jáde wá láti ọ̀dọ̀ Ọlọ́run wá láti máa gbé ìgbé ayé tí ó tọ́ nípa ìgbé ayé ìwà mímọ́ àti ìrònúpìwàdà wa àwọn kan wọ̀nyí ó yẹ fún wa gẹ́gẹ́ bí àmùrè tí ó lè jẹ́ ká para wa mọ́ ká lè máa rìn gẹ́gẹ́ bí ó ti yẹ gẹ́gẹ́ bí àyànfẹ́ níwájú Ọlọ́run wa láti gbé ìgbé ayé òdodo nígbà tá a wá sọ́dọ̀ Kristi tá a wá sí ìrònúpìwàdà yóò máa yí ayé wa padà láti ìpele kan dé ìpele mìíràn nínú òdodo nípasẹ̀ bẹ́ẹ̀ a ó lè máa ṣe iṣẹ́ rẹ̀ a ó lè máa ṣe ìfẹ́ rẹ̀ nípasẹ̀ bẹ́ẹ̀ a ó lè máa gbé àwọn nǹkan míì wọ̀ àwọn ìwà bí ọlọ́run a ó lè máa gbé wọn wọ̀ láti máa tẹ̀síwájú eléyìí ni a sì ń pè ní àmùrè láti ṣiṣẹ́ torí pé láti lè máa fi aṣọ ògbórìn láìsí àmùrè yìí ó lè fẹ́ nira ó ní wípé kí àmùrè yìí ni yóò mú kí a dira wa kí a lè ṣetán láti ṣe ohun tó yẹ kí a ṣe láti pé àmùrè yìí òun ni a ó fi di aṣọ tá a wà mú kó má ṣe jẹ́ aṣọ gbáríyẹ̀ tí yóò máa kọ́ àwọn nǹkan mìíràn ṣùgbọ́n ó lè jẹ́ kí aṣọ yìí kó lè ràn wá lọ́wọ́ láti lọ láti ṣe ohun tó yẹ kí a ṣe láti ìgbà dé ìgbà a òwe pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkẹtàlá ó ní nítorí náà ó ká di ọkàn ara wa ní àmùrè ó ní ká di ọkàn ara wa ní àmùrè kí ó má sì jẹ́ pé ẹni tí ó jẹ́ pé ó jẹ́ ọ̀lẹ tó ń ṣe ìmẹ́lẹ́ nínú ọkàn rẹ̀ láti wípé kí a jẹ́ ẹni tó wà ní ipò tí ó tọ́ ipò ìrònú ìrònú ìwà bí Ọlọ́run ká lè ní ìrètí wa tí a nínú rẹ̀ ọ̀fẹ́ Kristi tí a ò ń fihàn fún wa nípa ìfihàn rẹ̀ Ọlọ́run fẹ́ fún wa ní oore ọ̀fẹ́ àti ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n kí a tó lè gba nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ jẹ́ ẹni tó jáfáfá nínú ọkàn wa nínú ẹ̀mí wa nínú èrònú wa Ọlọ́run fẹ́ fún wa ní iṣẹ́ láti ṣe àti ìtọ́ni rẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ wà ní ipò tí ọkàn wa tí ó ṣetán tí ó ń retí tí ó wà ní ipò tí ó yẹ pé láti gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. A ò gbọ́dọ̀ gba kí ọkàn wa kó kún fún àwọn kan ti ayé yìí àti àwọn ẹ̀kọ́ èké ẹ̀tẹ̀ ẹ̀kọ́ àjèjì ayé yìí tí ó lè jẹ́ kí èèyàn kó wà ní ipò rúru gbogbo nǹkan wọ̀nyí a ò gbọ́dọ̀ gba ọkàn wa láyè láti pé ọkàn wa kí kún fún nǹkan ti ayé yìí a ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn ẹ̀kọ́ èké lóríṣìí tó wà léyìí lọ́hùn láti gbogbo borí ọkàn wa kó ráyè wa nínú ọkàn wa torí nípasẹ̀ eléyìí a ó lè ṣe tán láti ṣiṣẹ́ olúwa ṣùgbọ́n tí ẹnikẹ́ni ò bá pa ọkàn ẹ̀ mọ́ irú ẹni bẹ́ẹ̀ kò ní lè wúlò láti gbégódì lò ní ọwọ́ ọlọ́run nígbà tí ọkàn wa bá rí àwọn kan tí ọlọ́run ń ṣe yóò lè jẹ́ ká ní ìmòye ìmòye irú àkókò tí a wà láti bá ọlọ́run rìn a gbọ́dọ̀ gbáradì ká ṣe kíákíá kí a di ọkàn wa ní àmùrè ká lè gba oore ọ̀fẹ́ àti ìbùkún ọlọ́run ká lè ṣe iṣẹ́ tí ọlọ́run gbélé wa lọ́wọ́ ká lè fi ìgbé ayé wa fún ògo rẹ̀. ìwé lúùkù orí kejìlá ẹsẹ̀ karùndínní ogójì títí dé ìkẹtàdínní ogójì wípé kí a dàbí ọmọ ọ̀dọ̀ tó ń dúró de ọ̀gá rẹ̀ nígbà tí ó bá padà wá ó ń bá Kristi ń padà wá ṣùgbọ́n ká lè wà ní ìmúrasílẹ̀ ká lè wà ní ẹni tí ó ń wọ aṣọ òdodo nígbà tí ó bá dé eléyìí ni fìlà tá a rí a wá rí wípé olórí àlùfáà nìkan ni yóò dé fìlà tá a sọ yìí a sì rí wípé ọ̀nà tí a fi ṣe ó yàtọ̀ sí àwọn tó kù àwa rí i pé fìlà yìí ó máa jẹ́ ọ̀nà tó jẹ́ pé ó kàn máa kọjá fìlà lásán ẹ̀hún tá à ń pè é fìlà yìí náà ni à ń pè ní mísábátì tí a ó wọn a ó wọn mọ́ olórí àlùfáà lórí ni ó ní aṣọ elése ni níwájú rẹ̀ la rí àwọn awò kan tá a fi wúrà ṣe òun ni à ń pè ní èdè ebéèrù kadosh ayahwe tá a kọ sí ibẹ̀ ó túmọ̀ sí pé mímọ́ sí ọlọ́run mímọ́ sí ọlọ́run mímọ́ sí yahwe tó túmọ̀ sí orúkọ jehovah gẹ́gẹ́ bí ẹ ti rìn ìwé lẹ́fítíkù orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn a kọ sí iwájú rẹ̀ pé mímọ́ sí ọlọ́run. a ó fi aṣọ a ó fi okùn aláṣọ àlùkò sí i láti fi dì í mú. àwọn olórí àlùfáà tàbí àlùfáà tó bá fẹ́ ṣe ìránṣẹ́ yìí ó gbọ́dọ̀ wọ eléyìí láti sọ nípa ìwà mímọ́ ti Ọlọ́run láti dúró níwájú Ọlọ́run láti ṣe iṣẹ́ ìránṣẹ́. tá a bá sọ̀rọ̀ nípa wúrà ó túmọ̀ sí àwọn nǹkan ti ayérayé tó dúró fún ayérayé. Láti borí wa ó túmọ̀ sí wípé láti ṣe ìṣàkóso àti dáàbò bo èrò ọkàn wa torí pé Jésù òun ni orí níwájú orí wa ó ń sọ̀rọ̀ nípa ọ̀nà rẹ ibi tí o fẹ́ lọ ibi tí o fẹ́ gbé orí wọ̀ tó bá sọ pé èmi lọ síbi báyìí ó túmọ̀ sí pé ibi tó ń gbórí rẹ lọ ibi tó ń da arí rẹ darí ara rẹ sí ọ̀nà rẹ. kí ni ó sì gbọ́dọ̀ wà níwájú orí rẹ òun ni ète àti ìdí tó fi ń gbé tó fi ń lọ tó fi ń ṣe nǹkan nínú ayé sí Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ mímọ́. Ète inú ọkàn rẹ ìlépa rẹ láyé yìí náà ni pé kí ó jẹ́ mímọ́ sí Ọlọ́run. Ṣé wàá rí ìgbésẹ̀ tó ń gbé yìí? Ṣá lè wò ó tí ó jẹ́ ti Olúwa tí ó jẹ́ ti ìfẹ́ Olúwa. A ti rí aṣọ àwọ̀tẹ́lẹ̀, a ti rí aṣọ ògbó, bẹ́ẹ̀ náà ni a rí àmùrè àwa rí fìlà àwa rí a rí ohun tí ó dán bíi ti wúrà tẹ́ a gbé sí iwájú orí wa láti sọ nípa ti ọlọ́run láti ṣe ìfẹ́ ọlọ́run nígbà tá a bá ń ṣe olúwa orí wa kì í ṣe ti ọ̀nà wa bí kò ṣe ọ̀nà ọlọ́run fún ògo àti fún ìwà mímọ́ ọlọ́run lórí aṣọ èké yìí láwọn rí aṣọ tá a pa láró aṣọ tá a pa láró eléyìí sọ nípa ohun tó ti ọ̀run wá ó ń sọ nípa àwọ̀ sánmọ̀ ó ń sọ nípa ohun tó ti ọ̀run wá lórí òdodo ìgbé ayé iṣẹ́ òdodo wa òun náà ni a ó rí ohun tó ti ọ̀run wá ó ń sọ nípa ti ògo Ọlọ́run ó jẹ́ ohun tí ó lógo tá a bá lè gba irú aṣọ yìí aṣọ aláró yìí. lẹ́yìn lẹ́yìn ẹ̀ tí a wọ̀ a wọ eléyìí sí abẹ́ ká tó wọ ẹ́fọ́dù ń sọ nípa ipá àti agbára iṣẹ́ òdodo tí a ní nínú ayé yìí ohun tí a ní gẹ́gẹ́ bí iṣẹ́ òdodo àti òye ti ẹ̀mí àti ìyè àti ipá àti agbára tó wà nínú ayé wa ni aṣọ aláròyé tó ń sọ nípa rẹ̀. yóò ju aṣọ ẹ́fọ́dù lọ yóò lù wá sí ìsàlẹ̀ kò sì ní apá ó sì ń sọ nípa agbára àti àṣẹ olórí àlùfáà mo gbàdúrà pé lórí iṣẹ́ òdodo wa ọlọ́run yóò fi agbára àti aṣọ ìyè àti okun àti agbára yóò fi wọ̀ wá. èso pomegrate òun ni a ó fi ṣe é ní ọ̀ṣọ́ ara àwọn tí a mú láti èso pomegrate la ó fi ṣe é ní ẹ̀ṣọ́ torí pé èso yìí ó ń sọ nípa ìṣe rere nípa tẹ̀mí tàbí nípa ti ara ó túmọ̀ sí ṣíṣe rere nínú iṣẹ́ Olúwa láti mú èso wá. a sì fi àwọn ohun wúrà ṣe ní ọ̀ṣọ́ a ó fi wá ṣe àmùrè káàkiri ara rẹ̀. nígbà tí àwọn èèyàn bá ń gbọ́ ìró aago tí wọ́n ṣe sí aṣọ ayò yìí ni yóò máa sọ nípa ayọ̀ àti wípé ó ń fi iṣẹ́ Ọlọ́run hàn. Ó ń sọ̀rọ̀ nípa àwọn ìró ìròyìn rere wípé a ah, olórí àlùfáà mi ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ó ń ṣiṣẹ́ ìránṣẹ́ níwájú Olúwa eléyìí jẹ́ ìròyìn ohun rere. Mo gbàdúrà gẹ́gẹ́ bí a ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí a ti gbàdúrà bá ṣiṣẹ́ nílé olúwa tàbí láàárín àwọn ènìyàn àwọn ènìyàn wọn yóò máa gbọ́ ìròyìn rere. lélónìí ṣé ìròyìn rere la ń gbọ́ nínú ìjọ àbí ìròyìn mìíràn ṣé ìjọ ní ìròyìn rere ju ìròyìn tí ò dára? Nígbà mìíràn sábà ohun tí a máa ń gbọ́ ni ẹ̀bẹ̀ àdúrà ṣáṣáṣáṣá ọ̀pọ̀ àwọn ènìyàn wọn ò ní sọ nípa ìhìnrere tàbí ohun tí a ń sọ nípa tí Ọlọ́run ti ṣe nípa ìròyìn ayọ̀. Nítòótọ́ a lè ní ẹ̀bẹ̀ àdúrà láti pé ẹni tó ní ìjàmbá ọkọ̀ ó ní ìpèníjà báyìí ó ní báwo dá nítòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ní àkókò náà láti máa sọ nípa ohun ìròyìn ayọ̀ ìrere tí Ọlọ́run ti ṣe nípa àwọn ẹ̀bẹ̀ àdúrà yìí. Bí a ti lè máa ní àkókò fún ẹ̀bẹ̀ àdúrà ní tòótọ́, eléyìí ò gbọ́dọ̀ pa àwọn ìròyìn ìyìn tó gbọ́dọ̀ máa ti ọ̀dọ̀ wa jáde wá nípa ohun tí Ọlọ́run ń ṣe. bẹ́ẹ̀ náà ni àwọn olóríjọrí tó wà ní abẹ́ mi inú mi yóò máa dùn bí a sì ń fún wa ní àwọn ohun ìṣẹ̀lẹ̀ dé ìgbà dé ìgbà tí ó ń ṣẹlẹ̀ láti lè fi mọ àwọn nǹkan tó kù láti fi sí ipò bí ó ṣe yẹ kó yẹ nínú ìjọ Ọlọ́run. so ẹ jẹ́ kí a máa sọ nípa bí a ṣe ń sọ bí nǹkan ṣe ń lọ sí. Si bí a bá ṣe ń sọ nípa ìpèníjà wa náà jẹ́ kí a máa fúnra wa náà ní bí àwọn ohun rere ohun ìyìn fún Ọlọ́run tí ó ń ṣẹlẹ̀ ní àárín wa. torí pé nígbà mìíràn tí ẹ̀bẹ̀ àdúrà bá pọ̀ pọ̀pọ̀ ṣáṣá ní gbogbo ìgbà ẹ̀ rí i pé àwọn ọmọ ìjọ gan ó máa fẹ́ sún wọn ṣùgbọ́n a gbọ́dọ̀ máa wá àyè láti máa sọ ohun tí Ọlọ́run ṣe nípa àwọn ẹ̀bẹ̀ àdúrà yìí ká lè máa sọ nípa ìròyìn ayọ̀ tí Ọlọ́run ṣe láàrin àwọn ọmọ rẹ̀ eléyìí tó kàn náà ni aṣọ ẹfódù lẹ́yìn nígbà tí a wọ gbogbo àwọn aṣọ yìí a wá rí aṣọ éfódù eléyìí ni òpin àwọn aṣọ yìí tó ṣe kókó gbogbo ìdí tí a fi ń wọ gbogbo àwọn aṣọ tó kù náà nítorí aṣọ éfódù yìí lórí pé aṣọ yìí àlùfáà gbọ́dọ̀ wọ̀ láti máa farahàn níwájú olúwa èyí ni ó sọ wípé olórí àlùfáà lẹni yìí eléyìí ni ó fi hàn eléyìí ni ó fi hàn ní tòótọ́ tó sì ní àṣẹ àti agbára gẹ́gẹ́ bí olórí àlùfáà tí ó jẹ́ kí ó yẹ láti dúró níwájú olúwa láti ṣe ìṣe àlùfáà yóò jẹ́ kí ó ní ẹ̀tọ́ láti máa gba òfin láti inú májẹ̀mú Ọlọ́run láti inú láti inú ilé Olúwa. Gẹ́gẹ́ bí a ti rí wípé ilé fífún ní ilẹ̀ Amẹ́ríkà ó dúró fún ilé ààrẹ bẹ́ẹ̀ náà ni aṣọ éfódì ó dúró fún ipò àlùfáà torí pé èyí ni yóò jẹ́ kí ó ní ẹ̀tọ́ sí àṣẹ Ọlọ́run fún àwọn ènìyàn Ọlọ́run gbogbo. Eléyìí aṣọ ifodù yìí ní ò jẹ́ kí olórí àlùfáà kí ó wọ ibi tí a gbé àpótí ẹ̀rí sí láti mú àṣẹ Ọlọ́run wá fún àwọn ènìyàn rẹ̀. àwọ̀ rí pé aṣọ ẹ̀fọ́dù yìí ó súnmọ́ pẹ́kípẹ́kí síbi tí àpótí májẹ̀mú wà lẹ́yìn eléyìí a ó rí ìwé tá a wé mọ́ aṣọ ìfọ́dù yìí tí ó dàbí ohun tí a fi ṣe àràbarà sí tí ò jẹ́ kí ó dúró dáradára lára tá a ṣe fún ẹ́fọ́dù yìí. eléyìí yóò jẹ́ kí gbogbo rẹ̀ kó dúró dáradára lẹ́yìn ìgbà tá a ti wọ aṣọ éfódù yìí láti ṣe iṣẹ́ wọn. Ọlọ́run yìí òun náà ni ó tẹ̀síwájú tó ń ṣe iṣẹ́ rẹ̀ fún ìtàn ìràpadà Ọlọ́run yìí sì ń tẹ̀síwájú ó sì ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yóò sì máa tẹ̀síwájú títí tí Kristi yóò fi farahàn tá ò sì rí ní ojúkorojú. Bí Jésù sọ fún wọn ní pé bàbá mi ó ń bẹ lọ́wọ́lọ́wọ́ tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni Jésù sì ń bẹ lọ́wọ́lọ́wọ́ lórí iṣẹ́ rẹ̀. Mo gbàdúrà wípé ìwọ àti èmi a ó máa gbé ìgbé ayé láti fi iṣẹ́ tí Kristi wa ṣe hàn. Báyìí ni a ó rí aṣọ ìgbàyà ìdájọ́. Aṣọ ìgbàyà ìdájọ́. A rí i ó ní ìgbọ̀nwọ́ méjìlélógún ààbọ̀ ní bí Ó ní ìwọ̀n tí ó tọ́ gẹ́gẹ́ bí a sì fi ṣe ìwọ̀n òdodo àti ìdájọ́. A rí àwọn òkúta méjìlá tí ó dúró fún àwọn ẹ̀yà méjìlá ọmọ Ísírẹ́lì tó wà níbi ìgbàyà ó túmọ̀ sí wípé bí Ọlọ́run ṣe fi ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yà Ísírẹ́lì tó jẹ́ ọmọ Ọlọ́run sí ọkàn àyà rẹ̀ nínú rẹ̀ la rí òkúta tí òkúta méjì ìkan funfun àti ìkan dúdú àwọn kan wọ̀nyí wọ́n dúró fún ọ̀rọ̀ ọlọ́run àti ìfẹ́ ọlọ́run tá a fi máa ń ṣe ìdámọ̀ gbogbo ohun tí a fẹ́ ṣe tó wà ní ọkàn wa gẹ́gẹ́ bí a ti lò ó. ní àkótán ẹ jẹ́ ká wo ìwé ìfihàn ìwé ìfihàn orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkẹta. ìwé ìfihàn orí kọkàndínlógún láti ẹsẹ̀ kọkànlá títí dé ìkẹrìndínlógún mo sì rí ọ̀run ṣí sílẹ̀ sí wo ẹṣin fífún kan ẹni tó sì jókòó lé rẹ̀ náà ń pè ní olódodo àti olóòótọ́ nínú òdodo ni ó sì ń ṣe ìdájọ́ tí ó sì ń jagun ojú rẹ̀ dán bí ọ̀wọ́ iná àti lórí rẹ̀ ní adé púpọ̀ wà ó sì ní orúkọ kan tí a kọ tí ẹnìkan kò mọ̀ bí kò ṣe ohun tìkára rẹ̀ a sì wọ̀ ní aṣọ tí a tẹ̀ bọ inú ẹ̀jẹ̀ a sì ń pe orúkọ rẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ kí n dúró níbẹ̀ yẹn. Ọlọ́run padà bọ̀ wá sí ọ̀dọ̀ wa tó sì ń sọ̀rọ̀ nípa aṣọ òdodo bí Ọlọ́run ṣe fi ìdí eléyìí múlẹ̀ olórí àlùfáà tí a bá ti ní ìmòye aṣọ yìí a nílò láti dámọ̀ ohun tí Jésù ń béèrè lọ́wọ́ wa a gbọ́dọ̀ ṣe ìdámọ̀ eléyìí yóò jẹ́ kí a dá a mọ̀ jésù ń bọ̀ gẹ́gẹ́ bí ó ti wá nígbà yẹn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò dá a mọ̀ débi pé johannu ìdẹ̀bọmi gan sọ pé ta ni ìwọ ń ṣe. eléyìí sì ni ohun tí bíbélì ń sọ àti àwọn wòlíì ìgbà yẹn láti pé kí a mọ̀ láti mú ìgbé ayé wa wá sí ọ̀dọ̀ rẹ̀ Jésù wá láti fi àwọn kan wọ̀nyí hàn wá tí a gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí a ti ń rí bí ó sì ń fihàn láti májẹ̀mú láláé títí di àkókò yìí. A gbọ́dọ̀ mọ̀ ká ní òye ohun tí Ọlọ́run ń ṣe lénìí yóò ràn wá lọ́wọ́ láti gbé ìgbé ayé wa àti irú àkókò tá a wà yìí. Ó ṣe kókó. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ Bíbélì mìíràn. Ìwé Kólósè àwọn Kólósè orí kẹta ẹsẹ̀ kejìlá. ó ní gbogbo àwọn tí a ti yàn nínú Kristi kí wọ́n gbé ọkàn àánú wà irú aṣọ tá a nílò láti gbé wọ̀ nìyí ọkàn àánú ìyọ́nú ìrẹ̀lẹ̀ àti ìwà pẹ̀lẹ́ àti ìdáríjì tí ó ń dáríjì ara wọn tí wọ́n sì ń ru àìlera wọn gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Ọlọ́run ti dáríjì ẹnìkọ̀ọ̀kan wa nípasẹ̀ bẹ́ẹ̀ ni káwa náà kí ó ṣe eléyìí sì ni aṣọ tí a nílò láti gbé wọ̀ èyí ni aṣọ wa tá a nílò láti gbé wọ̀ ká lè wá síwájú olúwa láti ṣiṣẹ́ ìránṣẹ́ tí ó tọ́ mo ń gbàdúrà mo sì ń gbà wá níyànjú láti wípé kí a lè wọ aṣọ òdodo yìí fún ẹlòmíràn náà. mo ń sọ eléyìí ní àkókò mìíràn mo lọ sí ìpéjọpọ̀ àwọn olùṣọ́ àgùntàn ni mo wá rí arákùnrin tó jẹ́ wípé wọ́n mú ní ojú òpópó tí kò rí aṣọ wọ̀ tí kò ní ìtọ́jú ara ṣùgbọ́n nígbà tí wọ́n rí wọ́n rí wípé arákùnrin yìí ó nílò ìtọ́jú wọ́n sì mú lọ sí inú ilé ó lè jẹ́ wípé ara rẹ̀ ń rùn ní àkókò yìí ṣùgbọ́n wọ́n fọ̀ ó wẹ̀ wọ́n tọ́jú rẹ̀ wọ́n sì fún ní aṣọ tí ó tọ́ àti eléyìí tí ó dára nípasẹ̀ eléyìí wọ́n tọ́jú rẹ̀ débi wípé òun náà wá yẹ fún ẹni tí wọ́n ń kọ́ láti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run irú àwọn kan tá ń pè wá fún náà nìyí láti wọ àwọn ẹlòmíì ní aṣọ òdodo nígbà mìíràn tá a bá rí ẹlòmíràn tí wọ́n jẹ́ pé wọ́n lè máa rùn nínú ipò tí wọ́n wà nígbà tá a bá rí ìpèníjà wọn ohun tí wọ́n nílò ìdọ̀tí wọn ṣé kìí ṣe pé a máa nàka àlébù sí wọn wípé kò kàn mí o pàápàá jùlọ nínú ìjọ ọlọ́run tá a bá rí ẹlòmíràn tó nílò ìrànlọ́wọ́ ṣé kìí ṣe pé a máa máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ṣé a ò lè jẹ́ ẹni tí yóò wọ ẹlòmíràn ní aṣọ òdodo ni láti gbé aṣọ iyì wọ ẹlòmíràn láti fi bo ìbòjú wọn láti fi bo ojú tí wọn ohun tí Jésù ṣe fún wa nìyí kìí ṣe pé ká máa wọ aṣọ fún ara wa nìkan ṣùgbọ́n bí a sì máa ran àwọn ẹlòmíràn lọ́wọ́ láti máa bo ìbòjú wọn àti ìtìjú wọn nínú ohunkóhun tí ó wù tí wọ́n lè máa là kọjá fún ara wa. ètò gbígbé aṣọ yìí wọ̀ ó nìkan ṣe pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run nípa ọ̀nà tí a ó gbà wọnú àgọ́ ó dúró fún àgbélébùú gẹ́gẹ́ bí aṣọ àwọ̀tẹ́lẹ̀ wa nítorí pé tá a bá fẹ́ wọnú àgọ́ lọ a ó kọ́kọ́ rí ibi ìrúbọ lẹ́yìn ìgbà náà la ó rí ibi tí wọ́n ti ń fi ẹbọ jóná kí a tó wọ inú àgọ́ lọ ká tó wọ inú ibi tí àpótí ẹ̀rí wà ó ń sọ̀rọ̀ nípa àwọn ètò ìsọdimímọ́ wa kí a tó wá síwájú Olúwa tí ń ṣe bàbá lẹ́yìn tá a bá ronú pìwàdà E, e, e, ètìtù ìgbé ayé òdodo àti ìdáláre àti ìsọdimímọ́ lẹ́yìn ìgbà yẹn la ó wà ní ẹ̀tọ́ síwájú olúwa àti láti jọba pẹ̀lú rẹ̀. jésù òun ni aṣọ òdodo wa onígágbé jésù wọ̀ lẹ́yìn ìgbà eléyìí àwa náà yóò gbìyànjú láti fi aṣọ òdodo wọ ẹlòmíràn kí gbogbo èèyàn kó lè wá sí ọ̀dọ̀ kristi ẹ gbàdúrà bàbá wa tí ń bẹ lọ́run a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún wa láti sọ nípa aṣọ tí a fi fún àwọn olórí àlùfáà èyí tí ó ń dúró fún aṣọ òdodo ohun tí ẹ gbé lé wa lọ́wọ́ ní àkókò yìí olúwa fẹ́ gbé aṣọ ìwọ̀ tí jésù yìí gbé fún wa káwa kí o lè gbé ìgbé ayé tí ó gbé láti ṣe iṣẹ́ ìrànṣẹ́ tí ó ní ká ṣe ràn wá lọ́wọ́ olúwa láti ṣe láti tẹ̀lé yín gẹ́gẹ́ bí Láíṣà ti sọ pé fún mi ní agbára yìí ó sì gba aṣọ ìlọ́po méjì ti Èlíjà láti ṣe iṣẹ́ tí Ọlọ́run ń gbélé lọ́wọ́ kí ó lè ṣe nípasẹ̀ Èlíjà Olúwa a gbàdúrà wípé aṣọ yìí tí ẹ ti fi fún ara wa lọ́kàlẹ̀ gbé wọ̀ kí a lọ ṣe iṣẹ́ tí ẹ̀yin Ọlọ́run ní ká ṣe káwa kí ó lè mú gbogbo ìtìjú kúrò nínú ayé ẹlòmíràn ràn wá lọ́wọ́ jẹ́ kí òye iṣẹ́ yìí kí ó yé wa káwa kí ó lè gbé ìgbé ayé nípa ẹ̀jẹ̀ yín tí ẹ ti fi ṣe ìrúbọ láti ṣiṣẹ́ ẹ̀ka ṣe ká má ṣe lè sẹ́yìn ṣùgbọ́n ràn wá lọ́wọ́ ká lè gba aṣọ yìí tí ẹ ti fi ẹ̀jẹ̀ yín rà padà. a ó mọ̀ pé ẹ̀yin ọlọ́run yóò ṣèfi fún wa dúpẹ́ fún rọ̀fẹ́ yín tẹ́ ẹ ti ṣe àmín adúpẹ́ lọ́wọ́ yín olúwa.